sunnatahu ila yawmidin adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kẹ́ àti àlékún gẹ̀ fún anábì sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run àtọ̀lọ́ ọlọ́run àtòrí àjẹjẹta ìkẹ́ ọlọ́ba kí ó ń bá wa sí àlékún rẹ̀ fún wọn. èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra ilé tí yọmọ gòdì afẹ́fẹ́ báyìí látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo Rọ́jí kí ọlọ́ba kí ó sí ọlọ́run bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ننوى اللي يتانسي فراوة لوري الدعوة إلى الله نعيا النبي محمد صلى الله عليه وآله وسلم أتايا وينيري تتلتيا بوكبو مسلمي قطاق برونغو دولون kò sẹ́ni tí ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán láìsí lọ́hùn bẹ́ẹ̀ náà ni gbogbo mùsùlùmí pátá porongodo ló ń pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run kò sí mùsùlùmí kan tọ́tàkìtì ìpàkọ́sá ti pèpè lọ sídìí ẹ̀sìn ọlọ́run nítorí pé nínú ojúṣe jíjẹ́ mùsùlùmí lórí mùsùlùmí ó náà ní ká sin lọ́hùn kí ni tó máa mùsùlùmí lórúkọ lásán mùsùlùmí lórúkọ lásán kò ní ìtumọ̀ rárá bíi tí wùlé ó kéré ma ọ̀nkà ń jẹ ni bẹ́ẹ̀ náà ni báwo ló ṣe fẹ́ jẹ́ mùsùlùmí tó ní pèpè lọ sí díẹ̀ sìn Islam eléyìí tó túmọ̀ sí pé kìí sàwọn kan yàtọ̀ sáwọn kan lọ̀rọ̀ báwì gbogbo tó lórí tẹlẹ́mù wa la gbọ́dọ̀ pèpè lọ sí díẹ̀ sìn Islam ẹ̀yẹn wá wò ó ní ìgbà tí ọjọ́ ń gorí ọjọ́ tó dún ń gorí ọdún kí ni tó padà ṣẹlẹ̀ ní tó padà ṣẹlẹ̀ nígbèsè ayé àlòmà òun náà ní pé ọ̀pọ̀ àìmọye èèyàn ló ń jẹ́ mùsùlùmí lórúkọ ṣùgbọ́n tó ṣe pé wọn kì í sojúṣe mùsùlùmí wọ́n yìí sojúṣe mùsùlùmí nípa akásìn lọ́mà ọ̀pọ̀ àìmọye wọn ẹlòmíì ọ̀ràn tijọ́ tó ń ti forí kanlẹ̀ fọlọ́mà ọ̀pọ̀ àìmọye wọn wọn yìí yọ zakat tó ń ti pọ́n lówó ẹ̀ ọ̀pọ̀ àìmọye wọn rọmọbọ́nà jẹ́ ń di mùsùlùmí ni ọ̀pọ̀ àìmọye wọn lọ lágbára láti lè lọ́ọ́ ṣe hajj tí ò ní í ṣe òbítíbitì òǹkà mùsùlùmí ló ń bẹ láyé lónìí lórúkọ lásán tó yẹ kó wọn máa ṣe hayya ala salah ẹ máa bọ̀ wá ṣe salah hayya ala falah ẹ máa bọ̀ wá sóríire ṣùgbọ́n tó ṣe pé kò ní í dáhùn yóò máa wò páwọn kan ni wọ́n ń bá wí òun ò sí nínú wa tó máa ní mùsùlùmí dá o òun náà tún náwó pé mùsùlùmí lòun la hawla wala quwwata illa ìjàmbá sọ̀pọ̀lọpọ̀ wọ́n tún rẹ́rìn òfò sí ọ̀pọ̀lọpọ̀ wọn ò máa ń tọ́ dàlù àwọn ó fi ẹ̀sìn islam sílẹ̀ ó ṣe ọwọ́ àròporúkọ lásán tó ń jẹ́ ó ti tó láti mú ọmọ ẹ̀jẹ̀ mùsùlùmí islam èwo gan-an rí nínú ojúṣe rẹ yàtọ̀ sípò tó ń sin náà ó tún gbọ́dọ̀ pèpè lọ sídìí ẹ̀sìn islam ọ̀pátì òṣùjà ó sì ń wora rẹ mùsùlùmí irú islam wo gan-an lọ́pọ̀lọpọ̀ ń ṣe náà rí kí ló dé táyé wá polúkúrú mùsùlùmí báyìí kí ló dé tí gbogbo nǹkan wá dàrú báyìí o ọ̀pọ̀ àìmọye nǹkan ń jẹ́ mùsùlùmí lórúkọ ni wọn kì í sojú ṣe mùsùlùmí ẹ̀rí lónìí tọ́pọ̀lọpọ̀ bá fẹ́ gba Islam wọ́n máa béèrè pétọ̀ àwọn rí pólísì méjì làwọn mùsùlùmí àwọn kan wà tó ẹ pọn mójú tẹ̀sìn wọn ìfẹ̀sìn ṣeré rárá gbogbo ògbà gbogbo ògbà kódà tó fi dórí ìrìn wọn ọ̀rọ̀ ẹnu wọn ìṣe wọn iṣẹ́ wọn gbogbo ẹ̀ ní tó bá ti takò ẹ̀sìn wọn ò ní ṣe àwọn sì mọ àwọn mùsùlùmí kan tó ṣe pé à ah, bó bá yẹ ló kọ àwọn ò mọ̀ pé wọ́n fi kankan jẹ́ mùsùlùmí léde kúkúrú àwọn ọlọ́bẹ̀ yọ wàlà hawla wàlà quwwata illa billah ẹni tí ò ti gba islam tó fẹ́ gba islam ni wọ́n máa sọ bá ń fa àwọn asẹ̀sẹ̀ máa sọ fún pé ah, àwọn mùsùlùmí gidi o tí ń sin náà lójú méjèèjì àwọn tí wọ́n fẹ̀sìn ráre o tí ò fojú ẹ̀sìn gbólẹ̀ irú wọn ni kọ́ ọjọ́ kan nínú wọn kìí ṣe àwọn ẹni tí ń ṣe báṣubàṣu tó ń ṣe rádaràdáká tí wọn ò sẹ́lọ́n mọ́jọ kan nínú irú àwọn eléyẹn bẹ́ẹ̀ ni imaamu wa malik rahimahullah ó ní walan yasluh walan yasluha akhiru hadhihi al-umma illa bima saluha bihi awwaluha ó ní àwa tá a bá dé gbẹ̀yìn nínú àlòmọ́ mùsùlùmí ọ̀rọ̀ wo ní tò ọ̀rọ̀ wo ní dá àyàfi pẹ̀lú ṣíṣerú tó mú kọ́rọ̀ tàwọn aṣáájú ó tò tó mú kọ̀rọ̀ wọn dà ṣé báwọn ṣe fọwọ́ rẹ̀ hẹ́n hẹ́ mẹ́sìn báwọn ò ṣe kẹ̀sìn kúnnù tó ṣe pé kọ́ lásán wọn fi ń jẹ́ mùsùlùmí ṣe náà ni wọ́n ṣe borí gbogbo ilé ayé ṣe náà ni wọ́n ṣe ṣẹ́gun gbogbo ọ̀tá ṣe náà lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ló fi dáhùn àdúrà wọn ṣe náà lọ́lọ́wọ́n ẹlẹ́dàá wa ò fi dáhùn dára wọn kálá ṣẹ̀wá báwa ṣe ń ṣe lónìí ọ̀pọ̀ àìmọye tó yẹ kó jẹ́ ẹni tí ó máa ṣe ọ̀nà bí islam ó ti ṣe gbèrú sí i òun gangan lọ́tẹ̀sì òun gangan ladísílẹ̀ tí ò jẹ́ kí islam kọ́ rọ́nà lọ òun gangan ni ó mọ̀ pera rẹ̀ lẹ́ni tó mọ̀ ń pẹ̀ sí òun gangan sì lọ́tọ̀ lọ ọmọlẹ́yìn ṣẹ̀tàn wàlà hàwùlà wàlà quwwata illa billah torí di eléyìí báyìí ẹ wo báwọn ará àṣáájú ṣe rí báwo làwa ti ṣe rí ló ń ti gbẹ ọmọ lọ ọ̀pọ̀ àìmọye ó ti ń rojú kókó àwọn ò ní jẹun mọ́ ní àti ìgbà tí àlùfáàjàrí bá ti yọ tí ó fìdí pòrùn wọ̀ ọ̀pọ̀ àìmọye ti ń pòsè ẹlòmíì wọ pé sọ̀látù tàràwí ìjànjẹ máa ń ṣe lóru yẹn lówó la hawla wala quwwata illa Ramadan ò dé òsín náà o ọ̀daràn tún retí pé tí Ramadan bá tún ti dé tó bá ti lọ kẹ́sìn ọ̀fọ̀ ọmúra rẹ̀ Sebo bọ́ daran rẹ ó sì wà alijanna, nù ó rò pé eré làlìjánà ni ẹrù ọlọ́run mà làlìjánà ẹrù ọlọ́run mà ṣe é rí bẹ́ẹ̀ àfi kéèyàn ó ṣe ntọ́lọ́wọ́n bá ní ká ṣe káfíìrì kéèyàn ó lè bá wà àlìjánà. wọ́tọ̀ jẹ́ mùsùlùmí ọ̀yẹ́kọ́ ọlọ́mọ báwọn nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ eléyìí tó ṣe pọ́kàn nínú méjèèjì ọgbọ́dọ̀ rí pé o mójútó kọ̀ọ̀kan wọn. alákọ̀ọ́kọ́ òun náà ní pé ẹ̀sìn Islam ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí rẹ kọ́ ọ máa fi islam ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí rẹ kọ́ ọ máa ṣàmúlò rẹ kọ́ ọ máa rí pọ́lọ́ ọba nìkan ló ń sìn lónìkan ọ gbọ́dọ̀ fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ nínú ẹ̀sìn mùsùlùmí gbọ́dọ̀ máa sin lọ ẹ̀sìn rí ọ gbọ́dọ̀ tẹ̀tì ọ gbọ́dọ̀ fi ṣeré rárá ó sì gbọ́dọ̀ mẹ́bọ mẹ́sìn o sì gbọ́dọ̀ pé nǹkan míì papọ̀ mọ́ Allah lópin ìgbà tó o bá fẹ́ sóríire ó sì tún gbọ́dọ̀ máa tẹ̀lé tà nàbà Muhammad bóun ti ṣe ń tẹ̀lé tọ́lọ́ kò tẹ̀lé tà nàbì sallallahu alayhi wa alihi wa sallam mùsùlùmí ò tẹ̀lé tọ́lọ́ kò tẹ̀lé tà ìsìláàmù náà gan àdànà rí ọkọ tọ́lọ́ ọkọ rẹ̀ ìsìláàmù náà dà àkọ́kọ́ ó tún gbọ́dọ̀ ọlọ́run ló fi pa wá láṣẹ ojúṣe rẹ ọ̀ràn àyàn rẹ òun náà ní kó rí pé o múṣẹ ó sì tún gbọ́dọ̀ rí pé o jìnnà sí gbogbo ntọ́lọ́run bá ní ẹ̀ jìnnà sí torí a jẹ́ni tó gbọ́ bá gbọ́ láì máa ṣe ntọ́lọ́run ní kásì kásì máa jìnnà sí tó ní ká jìnnà sí. ọlọ́run ẹlẹ́dàá wa nínú sóròtù nìsá àyà kẹrìndínlógójì ó ní wa'budullaha wa la tushriku bihi shay'a ẹ máa sin Allahu lónìí kan o allah ẹlẹ́dàá wa ó nìkan ní ká máa sìn wala i ṣe shay'a ẹ má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn fífi nǹkan sorogún pẹ̀lú ọlọ́ọ̀ nínú ìjọsìn ó ń lẹ̀sẹ̀ tó ga jù eléyìí tó ṣe fi lè kú lórí rẹ̀ pínrín láì túbá láì tọrọ àforíjìn láì à ń bá wọn ṣe tí wọ́n ń ṣe lórúkọ ìlú à ń bá wọn ṣe tí wọ́n ń ṣe lórúkọ agbègbè à ń bá wọn ṣe tí wọ́n ń ṣe lórúkọ àdúgbò ó tún bá wọn ṣẹbọ tí wọ́n ń ṣe lórúkọ ilé yín ìwọ náà tún wá lẹ́bọ tiẹ̀ lọ́tọ̀ tó ń ṣe ládàáyanrí tiẹ̀ nìkan gbogbo èyí yòówù tó bá ṣe nínú rẹ̀ tó bá bá bẹ́ẹ̀ kú tó tù bá kó di mùsùlùmí lódodo ọlọ́run lòun ní forí jìn inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' wa man yushrik billah faqad iftara ithman mubina ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní òun ò ní foríjìn gbogbo ẹni tó bá kú o lórí pé ń fi nǹkan kan sorogún pẹ̀lú òun ọlọ́run àmẹ́ni tó bá ṣe ẹ̀ṣẹ̀ tí ò tó bẹ́ẹ̀ òun lè ṣàforíjìn fẹ́ni tó bá wù nínú wa wa man yushrik billah ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ̀ faqad iftara ithman adhima naam ó ti ṣe ẹbọ sọ́lọ̀ ó ti ṣẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tó tóbi kọlọ̀ ńkọ́ sànù wa Luqmanul Hakim ó sọ fọ́mọ rẹ̀ ó ní ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adhim ìwọ ọmọ mi má ṣẹbọ sọ́lọ̀ o nítorí pé ìṣẹbọ sọ́lọ̀ ò ń làbòsí ńlá ẹ jẹ́ wa dáadáa ẹ sì jẹ́ ká rántí wípé àwa yìí wọ́n bá já sí dáadáa oníkálukú náà ni ó dàgbà tó bá já sí àìdá oníkálukú ni dàjẹ́ wàá se tọrọ rẹ ò fi já sí dáadáa yẹ kó máa se. àmì ìtò ṣe tọrọ rẹ ò fi já àìdá yẹ kó rìn ní gbèrígbèrí rẹ a àbòsí ńlá ni ọlọ́run tó ẹ̀ pò nìkan dáadáa ẹnìkan ò kún ẹnìkan ò ṣàtìlẹ́yìn fún nígbà tí ọ̀dọ́ kí ló dé tó fi wá jẹ́ pé ńgbà tí wọ́n délé ayé tán òun wárí fún nǹkan míì tó yàtọ̀ sí òun pe nǹkan míì tó yàtọ̀ sí òun sin nǹkan míì tó yàtọ̀ sí òun á ń bọ nǹkan kan lẹ́yìn Allah à wípé alábòsí gidi lọ́mọ èèyàn aláìmẹ̀tí ọtí kan lọ́mọ èèyàn wọ́n wá ṣẹbọ náà títí wọ́n sin òòṣà títí wọ́n sorò títí wọ́n ṣe eégún títí wọ́n sì tún kú ó yẹ kí gbogbo àwọn òòṣà yìí àwọn ẹbọ wọ̀nyí káwọn náà tiẹ̀ lágbára kan láti dá yín dúró níbi kẹ́ ẹ má kú kẹ́yìn ó joyè àìkú nítorí pé ẹ̀ ń pè nǹkan míì tó yàtọ̀ sí Allah ìgbà tó ṣe pé gbàgbọ́ yín ni pé nǹkan míì tẹ́ ń pè lẹ́yìn Allah àwọn náà dágbára kan ní àwọn yẹ kó lè lágbára àti dákú dúró kó jẹ́ pé ikú ò ní pẹ̀yìn kẹ́ ẹ wá máa fi ṣàpèjúwe fẹ́ni tí ọba yín ṣẹbọ fẹ́ni tí ọba yín sin fẹ́ni tí ọba yín ṣe é gún wípé inú ara rẹ̀ nu tó bá pẹ́ yín náà ń bá wọn ṣẹbọ yìí tó bá pẹ́ yín náà ń bá wọn sòsà yìí tó bá jẹ́ pé yín náà ń bá wọn ṣe é gún ẹ̀ ń bá wọn sòrò ẹ̀ ń bá wọn ṣe gbogbo àwọn Ṣàngó ẹ̀ ń bá wọn ṣe gbogbo àwọn òòṣà tí wọ́n ń bọ̀ yìí ẹ̀yin náà ìbá ti kú ẹ̀ ráwọn ni àìkú ló ti di tàwọn àwọn ò ní kú láéláé ń bọ̀ ń oníkálukú náà ni ó kù lan daiman abada màláíkà kan ò ní ṣẹ́kù ọba kan ò sì ní máa bẹ láéláé ànábì kan kò sì sí tí ó máa ṣẹ̀mí títí láéláé bọ́jọ́ kú kálukú bá ti pé lílọ ni lọ ó ṣeni láàánú púpọ̀ fún ìwọ tó tiẹ̀ ló ti di mùsùlùmí ìwọ tó ló ti gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ó tún wá mẹ́bọ mẹ́sìn ọ̀sẹ̀ bọ ni ọ́ nítorí pé ẹni tó bá ti mẹ́bọ mẹ́sìn kò ṣe ìsìláàmù máa nítorí pé bọ àti islam ò lè pàdé jókòó lára èèyàn kí méjèèjì ó sì máa bẹ tí ẹbọ bá ti kún islam lára rẹ ọ̀sẹ̀bọ ni wọ́n máa pè ọ́ islam ti lọ́n tiẹ̀ islam ọ̀ráyè kò ráyè tí ó fi wá jókòó lára rẹ nígbà tí islam tó gbà àti ìṣekèfèrí lákòókò kan náà kò lè ṣe é ṣe láéláé torí ẹ ìwọ wá ló ń ṣe islam ìwọ náà wàá máa pè nǹkan míì lẹ́yìn ọlọ́ọ̀ ọ máa pè nǹkan míì lẹ́yìn allah ọ máa wárí fún nǹkan mi lẹ́yìn Allah wọ́n ní kò sàdúà kan tó o bá fi lè fàdéye nọ́mbà kan kìnnì kan yọ sí ọ nítorí bá yọ sí ọyún òun ni ẹni tí ń ṣiṣẹ́ sin gbólóhùn tó ń pè wọn kọ́ ọmọ wa tọrọ gbogbo tó ń bá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ òun náà wàá dá àwọn májẹ̀mú kan fún ọ wípé ọmọ ṣe ọmọ ṣe ọmọ ṣe báyìí tí wọn náà bá ti ń pé àwọn májẹ̀mú òfò tó takutọ lọ́ọ̀yún òun náà ọmọ ṣe ń tọ́ bá ń fẹ́ fún ọ ó sì ń ṣe ó tún dá inú rẹ̀ tún dùn wọ́n ń gbé ọgẹ ayán ọ̀ ń tan jẹ́ àwọn ọmọ pé islam rẹ ti bàjẹ́ tipẹ́ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe kásẹ̀ bọ́ sí léèwọ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida ọlọ́run ọba ní òun ní foríjì gbogbo ẹnikẹ́ni tó bá kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ tí ò tọrọ àforíjì bá kú tó ń tẹ̀sẹ̀ míì tí ò tó ìṣẹbọ tá a tọrọ àforíjìn lórí ẹ̀ tá a fi filẹ̀ ayé sílẹ̀ tó bá wù wọn lọ òun lè ṣàforíjìn rẹ̀ fẹ́ni tó ń bá fẹ́ àmọ́ o ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ onítọ̀hún ti sọnù ní sísọnù tó jìnnà wàláhì ọ̀rọ̀ wo ni ọba tún jẹ́ òdodo tí ọba jẹ tọlọ. ọ̀rọ̀ wo ni ọba jẹ mọ̀nà tí ọba tún jẹ́ tẹ́lẹ̀ dá wa torí ẹ̀ wa'budullah ẹ máa sin Allah lónìí kan. wala tushriku bihi shay'a ẹ má fi nǹkan kan ṣẹbọ sọ́lọ̀ wọn bá nínú ẹ̀sìn. tẹ́ẹ̀ bá jẹ́ ìsáká ẹ saka sáká tẹ́ẹ̀ bá jẹ́ ìsókó ẹ jẹ́ ìsókó sàkàsókó a máa ba islam jẹ́ kò bá mọ̀ pé islam ló fẹ́ ṣe dúró tì bá ọlọ́run ọba dúró gbogbo ẹbọ gbogbo òòṣà tó ń ṣe pátì túbá dàsígbó kọ́ jẹ́ irú ọlọ́run ọba tòótọ́ nítorí kò lè bá a sóríire kọ́lọ̀ tó bá sì mọ̀ pé islam ọba pé ọ ọ̀nà ò sí ń bẹ̀ fún ọ ìdí tó ń ṣe lọ́nà bá wà ó sì wàhálà gbogbo èyí tí kálukú náà bá ara gbálé gbogbo ẹ̀ náà ni ó padà rí àbádé rẹ̀ ó lè já sí dáadáa ó sì lè já sí bá mi ṣùgbọ́n ẹni tó ṣe nǹkan ẹ̀rín ni ó dá rẹ́rìn ẹni tó sì ṣe nǹkan ẹkún ni ó dá sunkún àbùrọ̀ wa pẹ̀ bá ń sunkún àbùrọ̀ pẹ̀ bá ń rẹ́rìn màá tó ń ṣe nǹkan ẹ̀rín láyé ṣèbá àwọn míì ń ṣe nǹkan ẹkún ni ìgbà tí wọ́n sì ń ṣe tẹkún ṣèbá àwọn míì ń ṣe tẹ̀rín ni ọlọ́run ìntàfi rẹ́rìn gbẹ̀yìn ìní kò fà wá sí o ìntàfi gbádùn gbẹ̀yìn ìní kò tọ́ka wá sí èyí tí wọ́n fi sunkún tí wọ́n fi kábàámà láéláé má darí àwa síbẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó tún sọ fún wa nípa ntí ọjọ́ ràn yà yìí òní yá ayyuhalladhina amanu ati'u Allaha wa wala tawallaw anhu wa antum tasma'un eléyìí الأنفال suratul anfal àyà àtọ́gún ọlọ́run la pẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìdí onípolùgbàgbọ́ òdodo ni ó gbọ́ àṣẹ ọlọ́run ọba tí ó tẹ̀lé àṣẹ tọ́lọ́run ọba bá pa wá oní ọgbọ́n tọ́lọ́run ọba kọ̀ tí ó jìnà sí yàtọ̀ sẹ́ni tí ó gbàgbọ́ síbí wọn náà ti rí inú ìgbésí ayé nìsí ẹni tí ó gbàgbọ́ à ń pè pé gba Islam ó ń fetí pàlàbà rẹ̀ ẹni tí kò gbàgbọ́ à ń sọ fún pé di islam lọ́nà wà ó yín mú ẹni tí kò gbàgbọ́ à ń sọ fún yín pé kò sí ọ̀nà tó lè bá wà lẹ́jẹ̀nà láì gbọ̀nà ànábì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó ń tàka sórí bí islam ni bí nǹkan míì tó yàtọ̀ sí islam ni alqiyama kálukú súnmọ́ alqiyama kálukú súnmọ́ torí pé àlùjẹ́nà súnmọ́ wa jẹ̀mọ́ ó ju okùn bàtẹ́sẹ̀ wa lọ bẹ́ẹ̀ náà níná súnmọ́ kálukú ó ju okùn bàtà ẹsẹ̀ rẹ̀ lọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tìránṣẹ́ rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wala tawallaw anhu ẹ má kọ́ pàkọ́ sí anabi ẹ má ń ọ̀rọ̀ rẹ̀ dànù ẹ má pẹ́ ẹ fẹ́ ẹ ní tẹ̀lé wa antum tasma'un nígbà tó sì jẹ́ pé ẹ̀yin ń gbọ́ tí wọ́n ń bá yín sọ Allah ẹ̀ ń gbọ́ tí wọ́n ń bá yín sọ. So ẹ̀ ń gbọ́ ìpèpè tá à ń pèpè ẹ̀ ń gbọ́rọ̀ tá à ń sọ èdè yín náà là ń sọ kò sì sáláì yé yín yéké ẹ sì mà wípé nǹkan tá ń bá yín sọ yìí kò Islam kí ni nǹkan míì ìwọ gángan lọ́nà àbùrọ̀ wa fira rẹ sílẹ̀ má ń tọ́ yẹ títí tí gbogbo fi adi pàbó mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ní ẹ má kọ òdodo nígbà tí èsì ṣe pé yín di ọlọ́run dákun má di wa létí ẹ ń gbọ́ ní tí wọ́n bá yín sọ kìí ṣe pé ẹ gbọ́ ẹ ń gbọ́ tààràtààrà kìí ṣe pé nìkan ló láǹfààní àti gbọ́ tí wọ́n ń bò yín gbọ́ tí ń fi ń kún àbí ń dínkù ẹ̀yin náà ń gbọ́ tààràtà wọ́n sì ń sọ yín yé wọ́n sì ń sọ ọ́ hàn kí wọ́n á lọ dé tẹ́ ẹ fi wá kọ òdodo èyí ti rí tagidi fẹ́ wá sọ̀yàn di ẹni tó ṣe pé yóò máa wá forí eré rẹ̀ yóò máa fi tayò kí ló dé tí ìfẹ́ nú tí yóò máa wá dìyàn lọ́nà níbi àti sórí rẹ̀ ayé à nǹkan bíntínì nítorí pé yóò padà parí yóò parí fẹ́ni kọ̀ọ̀kan kó tó wá dípò náà tiẹ̀ parí lápapọ̀ rẹ̀ ilé ayé tẹ rí yìí ó máa ń tàn síwájú àwọn èèyàn yóò máa tàn málẹ̀ yóò máa tan yínrínyínrín níwájú wọn lọ́nà àti tàn wọ́n jẹ lọ́nà àti mú wọn má padà sídìí òdodo lọ́nà àti sọ wọn dẹni tí ó padà ṣègbé àwọn ẹni tó bá lórí tó sì létí tó mèrò rò àwọn ni ó rò pé ah jẹ́ ń gbà o jẹ́ ń gbọ́ o torí pé ara mi ọ̀ràn yá o ara mi ò sì rànná pẹ̀lú wala tawallaw anhu wa antum tasma'un ẹ má tàkìtì pàkọ́ sí ní tí sọ sí ní tànàbí sallallahu alaihi wasallam ń pè yín lọ sídìí ẹ̀ wa antum tasma'un nígbà tó sì ṣe pé yín gbọ́ kì í ṣe pé ọlọ́run yà yín lódì kì í ṣe torí pé àwọn èèyàn bá a pọ̀ àwọn kan di yín lọ́nà àti gbogbo kálukú Islam agbọ́dọ̀ fi ṣiṣẹ́ níta ń Islam níta ń gbọ́nu rẹ̀ agbọ́dọ̀ fi ṣiṣẹ́ ìwọ́n tó ń kà ó láwọn tíra lóríṣiríṣi wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún ọ má máa kà á lẹ́ni tí ò ní tẹ̀lé ìwọ́n tó ń sìn gbọ́ má máa gbọ́ lẹ́ni tí ò ní tẹ̀lé tó bá ṣe pé báwọn ẹni tí ń kà bá ń sìn kà làwọn náà bá ń tẹ̀lé àwọn ẹni tí ń gbọ́ bá ń sìn gbọ́ làwọn náà fi ń ṣèwàhù àwùjọ wọn ti lọ síwájú gidigidi nípa àgbọ́yé ẹ̀sìn Islam àti fífi ṣe wà hù ṣùgbọ́n wọ́n gbọ́ wọ́n ń fetí pàlàbà rẹ̀ ni ẹlòmíì tiẹ̀ ti gbọ́ ó lóun gbà pọ̀ ni ṣùgbọ́n nígbà tó bá dọjọ́ alẹ́ òun ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú lò níjó wa lọ́jọ́ alẹ́ rẹ̀ déètì wo wọ́n kọ sínú kàlẹ́ndà àgbésí ayé rẹ̀ pọ́jọ́ alẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ èèyàn tí ọ̀mọ́ tó lè ṣẹlẹ̀ sóun kílẹ̀ ọ̀lọ́ tó má tí wọ́n á sọ pọ́ dọjọ́ alẹ́ òun tó bá ti rí òdodo tọ́lọ́ ń sì ràn ọ́ lọ́wọ́ tó gbọ́ kó tó di pé o kú má fi dọ́là tọ̀rọ̀ lọ nìkan lọ́ máa ń tó lè ṣẹlẹ̀ kí lọ́ọ̀ lọ́ọ́ tó máa kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí gbogbo wa. ọ̀ràn yẹn kejì òun náà ní pẹ́sìn tó gbàgbọ́ ẹ̀sìn tó ń lò tó ń fi ń ṣèwàhù ẹ̀sìn tó ṣe pé lábẹ́ rẹ̀ ń tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tà nábì sallallahu alaihi wa sallam ẹ̀sìn tó ṣe pé òun má ṣe ọlọ́run ọba ṣe òun jìnnà sí nǹkan kejì ni ad-da'watu ila Allah kí wọn náà máa pèpè lọ́sọ́dọ̀ lọ kó máa pèpè lọ́sọ́dọ̀ òrí èdè ó yàtọ̀ sí máa pèpè máa pèpè kọ̀ọ̀kan máa pèpè torí pèpè ó lè máa pèpè lọ́sọ́dọ̀ ara rẹ̀ ó lè máa pèpè lọ́sọ́dọ̀ àpò rẹ̀ àmẹ́ni tí máa ń pèpè lọ́sọ́dọ̀ kò fẹ́ fi pawó kò sì fẹ́ fi gboríkì kórúkọ. kò sì fẹ́ fi gba òṣùbàrà bàǹdù lọ́dọ̀ ẹnìkan kódà kò fẹ́ fi gbòṣùbàrà ń dò nítorí pé ọ̀dọ̀ ọlọ́run ti ń pèpè lọ ní ó ti gbẹ̀san rẹ̀ torí rẹ̀ ad-da'watu ila Allah ká sì jẹ́ni tó sì pé yóò máa fòró àwọn èèyàn láti ṣe dáadáa yóò sì máa kọ ìbàjẹ́ fún wọn. a oore ńlá leléyìí o ẹnikẹ́ni tí bá ti ń pèpè lọ sí díẹ̀ àwọn olóríire nìyẹn nítorí pé ò pèpè lọ sídìí ẹ̀yàmẹ̀yà. ò pèpè lọ sídìí káwọn èèyàn wọ́n máa jàjàngbìlà lórí òfo tí ò nítumọ̀ ò ń pèpè lọ sọ́dọ̀ lọ ta wá lẹni náà tó ní kò sí tó wọ́n fi tọlọ́run ọba sí Ọlọ́run mà ló dá wa Allahu ló mú wa máa bẹ nígbà táwọn ò ti sí Allahu ló ní wa Allahu ló ní ta ni Allahu ni ó pa allahu ló lálìjánà tá à ń fẹ́ allahu ló níná tá à ń bẹ̀rù kí wọ́n á ló dé tí òfin ní dunnú ipò ọjà ni ti ń pèpè lọ́sọ́dọ̀ rẹ̀ ìpèpè lọ́sọ́dọ̀ rẹ̀ gàá ọ̀gá lọ́la púpọ̀ ọlọ́ni wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan wa qala innani minal muslimin tá a lẹ́ni tó rẹwà lọ́rọ̀ bíi tẹni tí ń pèpè lọ sọ́dọ̀ lọ tóun náà ń sìn ṣe dáadáa tí ó tẹ̀tì tí sì ń sọ yanyayanya pé mùsùlùmí lèmi o kò sẹ́ni tó dáa lọ́rọ̀ tó wọn kọ́lọ̀ ń dákun kó sí wa lọ́kàn nínú ẹni tí ó máa pèpè lọ rẹ̀ lódodo ọlọ́wọ́n bẹ́ẹ̀ ní dáa wa òtún ni waltakum minkum ummatun yad'una wa ulaika humul muflihun ọlọ́run ní káwọn kan àwọn kan gbọ́dọ̀ wà nù yín o tí wọ́n máa pèpè lọ sí di kásẹ̀ rere wọ́n máa pèpè lọ sí di dáadáa wọ́n máa wá fòrò àwọn èèyàn láti ṣe dáadáa wọ́n máa kọ ìbàjẹ́ ṣíṣe fáwọn èèyàn ọlọ́run ní àwọn eléyìí làwọn olóríire o kémi pẹ̀lú rẹ̀ ó lè bàjẹ́ olóríire a gbọ́dọ̀ máa pèpè lọ sí di ẹ̀sìn ọlọ́run a sì gbọ́dọ̀ máa pa àwọn èèyàn lọ sídìí ẹsẹ̀ dáadáa ẹ jìnnà sáì dá kọ́ wá lè ṣeéṣe kọ́ máa pè èèyàn lọ sídìí ẹsẹ̀ dáadáa ẹ pa ìdá tì kí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ wọn nídìí ká sáì dá kọ́ jẹ́ bàbá àṣàlẹ̀ wọn nídìí ká gbégi dínà ẹni tó fẹ́ ṣe dáadáa kọ́ má rí ṣe wa ghayru taqiyyin ya'muru an-nasa bit-taqa tabibun yudawi an-nasa wa huwa saqimu wọ́n lẹ́ni tí ò ní bẹ̀rù ọlọ́ tí wọ́n ń pa àwọn èèyàn pé ẹ̀bẹ̀rù ọlọ́ olóore dàbí alágbo ni tí ń tọ́jú aláàárẹ̀ wọ́n lọ màgbóbà tó ní tí wọ́n bá ti lò kíákíá ni ṣùgbọ́n wọn náà ìbá ń dọ̀ọ̀la mu oògùn rẹ̀ ìbá wúlò kí ló dé tí wọn náà ní lò a gbọ́dọ̀ rí i pé tí wọn náà ń pèpè lọ sídìí rẹ̀ ó ń lò àwọn èèyàn lè mọ̀ ọ́ mọ́ kí ó ṣùgbọ́n ju wọn ọ̀fọ́ wọ́n lè má máa kí ó bíi tiẹ̀ ṣùgbọ́n ọpọlọ wọn ò dí àwọn náà máa wọ̀ ọ́ torúpọ̀ fẹ́ dáṣọ sí wọn lọ́rùn ẹni ọ̀bá sì dáṣọ sí ni lọ́rùn tọrùn rẹ̀ là á kọ́ wò ìwọ tó ń sọ pé kí wọ́n ṣe dáadáa ìwọ tó ń pè wọ́n lọ sídìí dáadáa kí ni tí wọ́n ń ṣe. abdullahi ibn amur radiyallahu anhuma ó gba ẹgbàá wa kan wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ni ballighu anni walau aya ẹ jẹ́ iṣẹ́ mi o ẹ jẹ́ iṣẹ́ mi fáwọn èèyàn kódà kó ṣe pé ìbá àyà kan iná lẹ́rìí jẹ́ ẹ sáré pẹ́ jẹ́ alimami al-Bukhari òun ló gbé ẹgbà wáyé jáde eléyìí tó túmọ̀ sí pé àbùkátà ká kọ́kọ́ mọ kí ó lọ rẹ́gẹ́dẹ́ ká má ti fún tẹ̀dọ́ kí ó ká tó pèpè lọ sí ti ẹ̀sìn Islam pépè pé ẹ gba islam ẹ ṣe islam ẹ pa burú yìí tì dáadáa yìí ni ẹ máa ṣe so eléyìí bùkátà pé kò ṣe máa kí o lọ rẹpẹtẹ so wọn kàn bùkátà kò lẹ́nu tó lè fi sọ̀rọ̀ o sì láyà tó fi lè dojúkọ àwọn èèyàn so eléyìí orí bá Abu Sa'id al-Khudri radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul. من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أخرجه مسلم أبو سعيد الخدري اللهم باقو يا نسي وني مقبو تنبي محمد صلى الله عليه وآله وسلم أن صيكو أني كان إنه نيو تبالي وابا جكا tí wọ́n ń hù kọ́ ya fi ọwọ́ rẹ̀ kó fi yí padà eléyìí gbogbo alọ́báwì tàbárí kí wọ́n hù àbàjẹ́ kan tágbára wa sì ká pé ká fọwọ́ yí padà aburú tí ó jáde ń bẹ̀ kò ní tó aburú tá a fẹ́ kọ̀ fún wa agbára wa kà bẹ́ẹ̀ ká fọwọ́ yí padà fa ilẹ̀ mi stọ́tẹ̀ ṣùgbọ́n tá a bá lágbára láti fọwọ́ yí padà fa bilisani ká fa hàn yí padà ọ̀rọ̀ ẹnu wa ká fi kọ́ ọ́ fa in lam yastati' tá a bá lágbára láti tún fahàn wa kọ fa bi qalbihi káfọkàn wa kọ wa dhalika ad'aful iman eléyìí ni imáni tó lẹ jù al-imam Muslim tún ló gbé ẹgbàá wáyé jáde eléyìí túmọ̀ sí pé gbogbo mùsùlùmí lọ́rọ̀ bá lẹ́yìn táwa ti gba Islam tá à ń ṣe ń lòfin Ọlọ́run tá à ń mú un tá à ń fi ń ṣèwà àtúngbọ́dọ̀ máa pèpè lọ sí dẹ́sìn Islam a gbọ́dọ̀ máa fòòró àwọn èèyàn láti ṣe dáadáa a gbọ́dọ̀ máa kọ̀ bàjẹ́ fún wọn. wọ́n sọ ọ lẹ́nu wọ́n máa pọ̀ ń dà wọ́n láàmú ń yọ àwọn lẹ́nu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tí ń ṣe bàjẹ́ tí ọ̀fẹ́ pa bàjẹ́ tì bí ti ṣe wínú tí wọ́n yàtọ̀ sí ti àwọn tó ti síwájú gbogbo ẹni tí ọ̀fẹ́ pa bàjẹ́ tì láyé ìyí máa rẹ́ni tí ń bá ń kọ̀ bàjẹ́ fún sáni ọ̀rọ̀ rẹ̀ ò ní wù gbọ́ nítorí pé ẹni tí ò ní fi aburú sílẹ̀ kò ní fẹ́ láti gbọ́rọ̀ ẹni tí ń sọ fún pé ní tí ń ṣe aburú ni ṣùgbọ́n o ẹni tí wọ́n ń sọ fún wa pé ẹ pa ẹ̀dá tì ẹ fi aburú sílẹ̀ dáadáa ni ẹ máa ṣe a gbọ́dọ̀ nírú wọn láwùjọ wa nítorí pé àwọn ni sọmọ́mọ́ amán àwọn náà ni ẹ̀wù ààbò tó ṣe pọ́lọ́ máa ń dáàbò àlòmà tí ò ní jẹ́ káburú ọ̀sẹ̀lẹ̀ kò ní jẹ́ kí àjálù àrélù kó ṣẹlẹ̀ láàrin wọn látàrí al-amru bil ma'ruf wan nahyu anil munkar. alhamdulilayi rabbil alamin ọlọ́ba asan àwọn olùmọ̀wá ní ẹ̀sùn olórí ọ̀rọ̀ láti ń gbẹ̀já gbìyànjú ẹ̀mẹ́jọ àjẹni tí ó dákẹ́ táàkàn á máa wo nǹkan tó jẹ́ pé tó gbé ọmọ bàjẹ́ lọ wọ́n ti jẹ́ ìwà pé gbogbo àná la bùkátà sí láti máa pe àwọn èèyàn sójú ọ̀nà ẹ̀sìn Islam nítorí pé ibẹ̀ làǹfààní wà fún wa ó sì wà fáwọn tí à ń pè náà ẹlòmíì ò ríyàn pé ni láti jọ́ tí ń ṣe bí ti ń ṣe ṣùgbọ́n nígbà táwọn náà bá lè pa lákèsí kójú ọ̀nà tó wà yóò dá bọ́ sójú ọ̀nà ọ̀la ọlọ́run lè lò wá sábà bí dáadáa fún un bíbá ni àdúró sí ní alẹ́ tó nítorí àsìkò wa ẹjá pàdé àwọn olùmọ̀wádìí àsìkò yìí ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́sọ̀wájú ọjọ́ mẹ́jọ lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh